bàṣírí mi jẹ́ ìtẹ́gbẹ́ má fi mi ṣẹlẹ̀ yà láàyè mi má fi mi fọ́tàyà olúwa mi aṣọ àṣírí tó ti dàbò mi jọ̀wọ́ jẹ́rìí má má ṣe jẹ́ òya òyì tó kù fún mi ṣàánú mi ìlú kọ́wọ́kọ́wọ́ tọ́ta ń lù ṣàánú mi má ṣe jẹ́ ó dùn bàṣírí mi jẹ́ ìtẹ́gbẹ́ máa fi mi ṣẹlẹ̀ aláyé mi. alájà àwọn yẹn máa ń sọ pé ìbejì pé àwọn ìbejì pé special bin ni wọ́n ìyá ìbejì dẹ̀dẹ̀ yín ṣe rí bẹ́ẹ̀ báyìí in fact ọmọ àlùbáríkà níbejì wọ́n á ní pé ó wọlé ọ̀bẹ́kìsì bẹ́kẹ́sẹ́ ó wá wọlé alákìísà ó wá sọ wá di oní èmi ò kí bá wọn sọ pé ó sọ wọn ó sọ wá di oní gba aṣọ wọ́n ní àfijú ọmọ tó ń gbàdọ̀bálẹ̀ bàbá kíní kan tó ń gbàdọ̀ in fact ìbejì ọmọ àlùbáríkà ni wọ́n. nígbà tí wọ́n wọlé tí kí nìkan tí wọ́n yí padà kí ni wọ́n ah, wọlé. nígbà tí ìbejì wọlé wa tí wọ́n wọlé mi wọ́n yí nǹkan wọ́n yí nǹkan gbogbo nǹkan náà yí padà wọ́n sọ aláṣọ ẹyọ kan di oní aṣọ one billion ó kù òní ìgbà because alihamdulilayi gbogbo àwọn tó bá lẹ̀ náà gbogbo àwọn tó wà lẹ́nu kò sẹ́ni tàbí tí àsìkò máa yí o bọ̀bọ́ yìí máa ń sọ̀rọ̀ bèjì adúpẹ́ fọlọ́ pé kò ṣe dáadáa. àyìnkẹ́ dúdú náà ń pè yín. bẹ́ẹ̀ni kí máa lo cream. Ah, ẹ dákun èèmọ̀ lò nítorí mo bàjẹ́ nǹkan kan náà kò sọ́ṣẹ́ tí mi omo nìkan ni mi lè fi wẹ̀ so mi ìmọ̀ báyìí máa ń para lọ títí tí n bá lo cream kò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́. ìrìn àjò yín pẹ̀lú aláàjì hmm. ẹ bá bójú ẹ̀yìn bí máa ń wá sí lọ́kàn. tó bá ń wá sí mi lọ́kàn mo máa ń dúpẹ́ fọlọ́run mo máa ń dúpẹ́ fọlọ́run pé ah, nígbà yẹn mo dẹ̀ ń wò pé à ah, nígbà fẹ́ bọ̀ bọ̀ ìṣá ṣé mo fẹ́ bọ̀ bọ̀ ìṣá. kí ló ṣẹlẹ̀ nígbà yẹn. nǹkan kó ṣẹlẹ̀ bó mo máa wò pé à ah, ẹ mọ̀ pé tí ọkùnrin bá tọ́ bá ṣe bọ́ eré yẹn wàhálà máa pọ̀ nǹkan tó sì mọ́lẹ̀. ẹ ìbáṣepọ̀ mi lọ dúdú yìí wàhálà máa pọ̀ pé kì máa wò pé ṣé ẹ ṣé ọmọ fẹ́ bọ̀ alhamdulilayi rabbi alamin adúpẹ́ pé ó jẹ́ kí understanding yẹn wà àríra wa manage. but àwọn àwọn jẹ́ oní wọ́n máa ń ṣakọ ẹ̀yin dẹ̀rẹ̀ ẹni ẹ̀ kí n para fáàrí pọ̀. Ah, akọni. akọni báwo manage wọn. ẹni tí o bá mọ aláwìyé ni ẹni tó bá súnmọ́ aláwìyé á mọ̀ pa aláwìyé wa ó humble kò sákan ọlọ́run máa ń dáyàn pẹ̀lú áráka àti ẹ̀mí bọ́lọ́run ṣe dá èmi nìyẹn tó bá rí mi tó ní àbáṣe mi ó ṣe kinní kan kò mọ̀ mí èmi tó máa tún sọ pé mo ti gentle jù bọ́lọ́run dá àwọn èèyàn méjì kò ní fi ẹ ok ẹ máa wọ èèyàn tó bá kúrú ọkùnrin tó bá kúrú tẹ bá máa rí àwọn ìyàwó tó máa ń fẹ́ wọn máa ń sábà ń tóbi wọn máa ga jù wọn lọ wọn á sanra àwa tá a bá rí bákan náà méjèèjì àgbọ̀dọ̀jọ fẹ́ra wa so áráka tọ́lọ́run dá mọ́ aláwìyé nìyẹn tó bá wọṣọ kódà kó máa ṣe báyìí kó máa kákò báyìí ẹ̀rọ kò ń ṣàkọni kó dìpọ̀ báyìí kò dẹ̀ ṣe nǹkan kan bọ́lọ̀ ń ṣe dáa nìyẹn kò tiẹ̀ tó wá mọ́ wọ́n yẹn máa ń pretend kí wọ́n máa pretend pé ẹ wọ́n jẹ́ kán mọ̀ pé kinní kan kò mọ́ ṣe á ẹ jẹ́ ṣe bọ́lọ̀ ń ṣe dá mi. aṣọ wa eré ni. bó bá ṣe rí ló ṣe máa ṣe nǹkan tiẹ̀. ìjẹ́rán ni ẹ máa sọ yín ẹ máa sọ yín. bọ́dẹ̀ ti ṣe tiẹ̀ ó ti lọ. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ní kankan wàá tó pé wọ́n ṣe fún yín. tinú yín dùn gan. pé ah màá dúpẹ́ tí mo fẹ́ amadu o. tí wọ́n ṣe. tinú yín wá dùn pé ah, màá dúpẹ́ lọ́nà pé tí mo fẹ́ amadu o. kò tẹ wá sí gbogbo nǹkan náà ni bó ti bá ti gbogbo ẹ̀ náà ti bá ń wo àwọn ọmọ tí mo bí tí mo bá ń kó wọn ìyẹn gan ó ti dùn. tòun rí súra amadu lára wọn mọ. amadu gangan ni látòrí alákọ̀ọ́kọ́ débi tó dé amadu ẹ bá sí ní wọn bá wọn tẹ gbọdọ̀ sọ fún yín ẹ̀yin gáàsì mọ̀ bá aláwìyé. ẹni lọ́kàn tí kọ̀ọ̀kan wá sí bá wọlé gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ máa manage tí kò sọ ariwo máa wọlé ariwo máa wọlé ani ẹni yàn orí. wọ́n pariwo àwọn ọ̀dẹ́ o wọ́n pariwo wọ́n pariwo sí bá rẹ̀ máa manage ẹ̀. a máa ń jẹ́ kó yé wa ni pé bọ́lọ̀ àsìkò yẹn tó fẹ́ pariwo yẹn mo tó bá tẹ̀ fẹ́ máa rí bákan bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí lásìkò ilé yẹn tẹ bá ti gbogbo ẹtẹ́yàn bá ti pa ọkàn pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó ti fi gbogbo gbà bọ́ akọrin kan pé ìgbà tí kì í ṣàwọn náà dá mi ìgbà tí kì í ṣàwọn náà dá mi wọ́n ṣe lè sọ pé kí n fo kí n máa nìṣó pẹ́kù bí tí wọ́n gbé ìgbà tán lọ́hún ló ṣe bí mo ṣe gba wájú yọ ni mo gbẹ̀yìn yọ sí wọn ó ní mi ò lè bẹ̀rù èèyàn kọjá ọlọ́run mi ò lè mọ̀wé yan kọjá olúwa torí gbogbo ìhàlẹ̀ tó wù kẹ̀dà ní àsan bánsá ṣe gbàgbà òfìfo lásán ni ní àwọn bá ti lọ lọ́hùn tó ti fi gbàgbọ́ ẹ̀ sọ́dọ̀ lọ́hùn kò sí nǹkan kan ọkọ̀ ẹ̀ máa balẹ̀. àwọn kan tẹ́lẹ̀ aláàjì ò jẹ́ kẹ́ ẹ kọrin mọ́ àwọn kan tẹ́lẹ̀ kọrin mọ́. wọ́n mọ ẹ ẹ tó bá sọ pé wọn ẹ jẹ́ ká wo indọ́sítì ayé tá wà ń sìn lásìkò yìí ẹjọ́ ta ló ń bọ́ síta ń sìn tó lóun fẹ́ ra kẹsẹ́ẹ̀tì kò sí so gbogbo wa a máa wọ studio a ṣe tíráàkì kankan tá a bá ṣe tíráàkì ẹ gbé sórí boom play tá a bá ṣe léyìí ẹ tó bá fẹ́ mọ̀ pé Bàṣírì mi ń kọrin ẹ bọ́ sórí boom play ẹ ṣàkọ Rukayat Bàṣírì mi síbẹ̀ á gbé gbogbo ẹ̀ wá fún wọn àti latest àti gbogbo ẹ̀ in fact mo ṣe àṣekàn yá aṣẹ́kọ̀ọ́ àtúmọ̀ à ń lọ sí location iṣẹ́ kan ní next week báyìí. fún àwọn tí ó yẹ káwọn náà fẹ́ olórin tàbí entertainer oníṣẹ́ àtàfẹ́ oníṣẹ́ àtà kí ni ìmọ̀ràn jẹ́ fẹ́ fún wọn kó tó fẹ́rí wọ̀. sẹ́ni tó bẹ́ fẹ́ fẹ́ olórin tó bẹ́ fẹ́ olórin. <laughs> àwọn ẹni tó ń so abẹ́ni àwọn olórin tó bẹ́ fẹ́ olórin. ẹnìbọ̀dì tó bá ti ní pé àwọn wà níbẹ̀ sùúrù ni kéèyàn ṣe jẹ́jẹ́ kó ṣe sùúrù gbogbo kéèyàn máa fi rírí ṣaláìrí kó fi bíbọ ṣaláìgbọ́ ah, wọ́n sọ pé kinní kan tó bá ti lọ́n dúró gbélé bá ah, wọ́n sọ pé kinní ìyẹn fún ẹ̀ lápá tẹ́ńṣọ̀n bọ̀ tó bá sọ pé wọ́n sọ pé ọ̀ dojú báwo pé wò ó fi wọ́n lẹ̀ á jẹ́ kó ó easy tó bá ti lè fi rírí ṣaláìrí. ẹ sọ̀rọ̀ kálẹ̀ kan pé gbàtẹ́ fẹ́ aláàjì ń bẹ ọ pé ah má yẹ kí n gbádùn ọkùnrin báyìí ṣé ó wá rí bẹ́ẹ̀ gbàtẹ́ wọlé tán. wọ́n jẹ́ gbádùn ẹ̀ báyìí. <laughs> ìgbádùn gidi ni mò ń gbádùn ẹ̀ gidi gidi gan ni ẹ máa bí àṣà wo obìnrin máa ní ẹ ẹ ó lọ wọn lè jẹ́ tán wá gbé yòókù bàbá ńlẹ̀ ẹ bó ṣe máa ń bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ pé wọ́n ń lọ wọn á padà wọ́n á lọ láàárọ̀ wọn wọlé lálẹ́ ó máa ó ṣe dáadáa ẹ ṣe gan. Hey, thanks for watching this video. Subscribe our YouTube channel. Subscription is free. You can call us on 0080 for your event coverage. Thanks.